pétérù kejì orí kejì. ṣùgbọ́n àwọn wòlíì èké wà láàrin àwọn ènìyàn náà pẹ̀lú gẹ́gẹ́ bí àwọn olùkọ́ni èké yóò ti wà láàrin yín àwọn ẹni tí yóò yọ mú àdámọ̀ ègbé wọ inú yín wá àní tí yóò sẹ́ olúwa tí ó rà wọ́n wọn ó sì mú ìparun tí ó yára kánkán wá sórí ara wọn ọ̀pọ̀lọpọ̀ ni yóò sì máa tẹ̀lé ìwà wọ̀bìà wọn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 àwọn tí a pamọ́ de ìdájọ́ tí kò sì dá ayé ìgbani sí ṣùgbọ́n ó pa Nóà pẹ̀lú àwọn méje mìíràn mọ́ oníwàásù òdodo nígbà tí ó mú kíkún omi wá sórí ayé àwọn aláìwà bí Ọlọ́run tí ó sọ àwọn ìlú Sódómù Gòmárà di eérú nígbà tí ó fi ìfọ́ àfọ́bàjẹ́ dá wọn lẹ́bi tí ó fi wọ́n ṣe àpẹẹrẹ fún àwọn tí yóò jẹ́ aláìwà bí Ọlọ́run ó sì yọ Lọ́ọ̀tì olóòótọ́ ẹni tí ìwà wọ̀bì àwọn ènìyàn búburú bà nínú jẹ́ nítorí ọkùnrin olóòótọ́ ni bí ó ti ń gbé àárín wọn tí ó ń rí tí ó sì ń gbọ́ lójoojúmọ́ ni ìwà búburú wọn ń ba ọkàn òtítọ́ rẹ̀ jẹ́ Olúwa mọ̀ bí a ti ń yọ àwọn ẹni ìwà bí Ọlọ́run kúrò nínú ìdánwò àti bí a ti ń pa àwọn aláìṣòótọ́ tí à ń jẹ níyà mọ́ de ọjọ́ ìdájọ́ ṣùgbọ́n pàápàá àwọn tí ń tọ ara lẹ́yìn nínú ìfẹ́kúfẹ̀ẹ́ èrí tí wọ́n sì ń gan àwọn ìjòyè àwọn ọ̀dágbà àṣetinú ẹni wọn kò bẹ̀rù àti máa sọ̀rọ̀ ẹ̀gàn sí àwọn olóyè bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì bí wọ́n ti pọ̀ ní agbára àti ipá tó nì wọn kò dá wọn lẹ́jọ́ ẹ̀gàn níwájú olúwa ṣùgbọ́n àwọn wọ̀nyí bí ẹranko ìgbẹ́ tí kò ní èrò ẹranko sá tí a dá láti máa mú pa wọ́n ń sọ̀rọ̀ ẹ̀gàn nínú ọ̀ràn tí kò yé wọn a ó pa wọ́n run pátápátá nínú ìbàjẹ́ ara wọn wọn ó sì jẹ èrè àìṣòdodo àwọn tí wọ́n kà á sí ayé jíjẹ láti máa jẹ adùn ayé ní ọ̀sán wọ́n jẹ́ àbàwọ́n àti àbùkù wọ́n ń jayé nínú àsè ìfẹ́ wọn nígbà tí wọ́n bá ń jẹ àsè pẹ̀lú yín àwọn olójú tí ó kún fún panṣágà tí kò sì lè dẹ́kun ẹ̀ṣẹ̀ idá tí ń tan àwọn ọkàn tí kò fi ẹsẹ̀ múlẹ̀ jẹ àwọn tí wọ́n ní ọkàn tí ó ti fi ojú kòkòrò kọ́ra àwọn ọmọ ègún wọ́n kọ ọ̀nà tí ó tọ́ sílẹ̀ wọ́n sì sáko lọ wọ́n tẹ̀lé ọ̀nà bálámù ọmọ béórì ẹni tí ó fẹ́ràn èrè àìṣòdodo ṣùgbọ́n a bá a wí nítorí ìrékọjá rẹ̀ ó di kẹ́tẹ́kẹ́tẹ́ fi ohùn ènìyàn sọ̀rọ̀ ó sì fi òpin sí wèrè wòlíì náà àwọn wọ̀nyí ni kànga tí kò ní omi ìkùukùu tí ẹ̀fúùfù ń gbá kiri àwọn ẹni tí a pa òkùnkùn biribiri mọ́ dè títí láé nítorí ìgbà tí wọ́n bá ń sọ̀rọ̀ ìhàlẹ̀ asán nínú ìfẹ́kúfẹ́ ara nípa wọ̀bìà wọn a máa tan àwọn tí a fẹ́rẹ̀ má ti ìbọ̀tán kúrò lọ́wọ́ tí wọ́n wà nínú ìṣìnà wọ́n á máa ṣe ìlànà òmìnira fún wọn nígbà tí àwọn pàápàá jẹ́ ẹrú ìdíbàjẹ́ nítorí ẹni tí ó bá ṣẹ́gun ẹni òun náà ní í sì sọ ní di ẹrú nítorí lẹ́yìn tí wọ́n bá ti yọ tán kúrò nínú èérí ayé nípa mímọ̀ olúwa àti olùgbàlà wa jésù kristi bí wọ́n bá sì tún fi ara kó o tí a sì ṣẹ́gun wọn ìgbẹ̀yìn wọn á burú ju ti ìṣáájú lọ nítorí ìbásàn fún wọn kí wọn kí ó má mọ ọ̀nà òdodo jù lẹ́yìn tí wọ́n ti mọ̀ ọ́n tán kí wọn kí ó yí padà kúrò nínú òfin mímọ́ tí a fi fún wọn òwe òtítọ́ ní í ṣẹ sí wọn lára. ajá tún padà sí èébì ara rẹ̀ àti ẹlẹ́dẹ̀ tí a ti wẹ̀ mọ́ sínú àfọ̀ nínú ẹrẹ̀. E